kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà mò ń kí. Ẹ̀yin ọ̀rẹ́ wa ẹlẹ́rù pàǹtètè tara tiyín tó jẹ́ wípé bí ẹ bá ti rí ẹni tó ní ìṣòro báyìí, ẹ bí ọ̀rọ̀ òun, ẹ bí léyà bí ẹni pé ó kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n. Ẹ dákun ẹ má ṣì mí gbọ́ o. Mi ò ní bá bá rẹ́ni tó ní ìṣòro ká má rán wọn lọ́wọ́. Àmọ́ ẹ má jẹ́ kó ọ̀rọ̀ ó dàbí olókùn ìṣòkò àbí gbìyànjú láti ràn lọ́wọ́. Ṣùgbọ́n bó bá ṣe ń ràn lọ́wọ́, má fi tara tì náà lẹ̀. Ẹ̀yin ò wípé bá bá ṣe ń mú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbòógì, òun ká máa mú tara tiwa náà ká máa mú lọ́kùnkúndùn. Torí ǹkan méjì kọ́ o. Torí pé bó bá fi ọ̀rọ̀ ara ti sílẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀, bó bá padà rẹ́ lòmíì láti bá ọ dé àlàfo tó fi sílẹ̀ nínú ọ̀rọ̀ ayé ara rẹ. Nígbà ẹni tí ìwọ ń gbìyànjú láti ràn lọ́wọ́ bá nínú ìṣòro, kó má ṣe pé ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìṣòro lódidi ó ní mo ṣe ní kí n fojú mọ ajé ètò ní pé àkíyèsí wa sí pé bá a bá ṣe ń ran ẹlòmíì lọ́wọ́ ẹ̀jẹ̀ á ká má fi ọ̀rọ̀ ara tiwa náà lẹ̀ torí pé ojú mẹ́wàá leléyìí kò lè jọ ojú kan tó jẹ́ tẹni.